náà àwọn sọ̀hábà àbí àwọn ìyàwó ànábì wọ́n ń bẹ àwọn ibi tá a nínú yẹn. Wọ́n ti wá lọ sí A bẹ̀rẹ̀ láti هنا تاتيوان طبعا هو من يقبل من لله ورسوله وتعمل صالحا نؤتيها جنة أجرها مرتين وعددنا لها رزقا كريما طبعا كيف بعد Àkíyèsí níbi pé bẹ́ẹ̀ bá lọ kó sínú ẹ̀ṣẹ̀. Tó tẹ̀ ìbàjẹ́ fáríṣà ìbàjẹ́ ìbàjì náà tó kojú hàn. Táwọn ọkùnrin ní yòókù, tó bá jẹ́ ìyá ẹ̀yọ̀ kan lórí ẹ̀ṣẹ̀ yẹn lórí ìbàjẹ́ yẹn ìyẹn kí ni o ìyẹn ìṣẹ̀lẹ̀ ìlọ́wọ́ méjì. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́nà tí wọ́n ní wọn lẹ́yìn ìyá ìlú kú ọ̀rọ̀ lórí ọkọ̀ ọmọdé ẹni bá ń tẹ̀lé sọ̀rọ̀. Ọ̀rọ̀ pẹ̀lú kò ṣiṣẹ́ nínú ní ọ̀pọ̀ àwọn ọmọ ọ̀rùn ó sì ṣe dáadáa. Mọ̀rọ̀ fún ọ̀pọ̀ àwọn ọmọ ọ̀rùn àwọn òmìnir bá ti lọ gbogbo ẹ̀sùn bá bá fún fún àwọn òmìnir. Máa ń lu dáadáa tí wọ́n ṣe ìlọ́po pàtó dị a lè àti tó wá bá a ṣàkóso rẹ̀ fọ́lọ́ òṣèlú ìtọ́lọ́ láti ṣe. Kìí ṣe bá ní ojú. kan pàṣẹ àbúrò ẹ̀sán gbangba gbangba. lábẹ́ ẹgbẹ́ dáadáa ní ṣe nítorí àti ìdá àwọn tí ò ìwádìí ẹgbọ́dọ̀ sí nígbà àwọn mùsùlùmí kan wà ojú ọ̀nà wọ́n ní ọwọ́ títí wọ́n sì ń náà ṣùgbọ́n àìní àgbọ̀ yẹ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ kí wọ́n pàdánù ìmáyá ilẹ̀ tó gbà lọ́dọ̀ pọ̀lì àwọn kan ṣe nítorí humanity yẹn ló wọ̀ ọ̀pọ̀ ọmọ mọ́tò ló gbé wáyé for humanity. humanity sì ní concept kan ní àwọn bá ń pè ní ìlìmọ̀dé yóò àwọn làwọn ní ìlìmọ̀dé yóò àwọn secular làbìnrin àwọn tó sọ pé kò sọ ọlọ́run kò fẹ́ tó àwọn tó gbé ìròyìn kíkí tó ti jù kalẹ̀ kọ́ńtẹ́ẹ̀tì ẹni fílọ́sọ́fì ni ó lè ní aprízo ṣé aprízo ní àbí aprízo ṣe pronunciation aprízo ni ṣe nǹkan torí pé ó yẹ kó ṣe é mọ̀ṣẹ́ torí pé òun lè sí nǹkan kan ní ọ̀rọ̀ àṣẹ̀yà ọ̀hún. Gbogbo tí Mùsùlùmí bá ṣe, ó gbọ́dọ̀ ṣe nítorí Ọlọ́run. Kó sì ṣe gbogbo oore tí ẹ̀sán àìjẹ́ńdà lọ́dọ̀ Ọlọ́run. Tí ẹ bá ti lè ṣe é, tó ní ọtúrúsìm ló ń ṣe òní ká má dáwó. Tó bá ti dé ọ̀gbẹ́ ìjọba mi kó lọ bọ́ ọtúrúsìm gbogbo ẹ̀ lánàá. Tó bá ní humanity ni, torí ìjọ mi nìyẹn. Tó bá lò sáà ìjà wọn lórí lọ bá ìjọ mi nìyẹn kó kọ yàrá wọn bá lọ́bí sọ nípa àwọn mùnàfíìsì tí wọ́n ń ṣe ṣe kárí ni tó tún pè ní alẹ́ àwò láyé àtúntò tó bá dùn sáà nìyàwó tí wọ́n pè é àbẹ́bí ní àwọn èèyàn jẹ ìṣòro iná ìsọ̀dún lẹ́sàbẹ́ ìsọ̀dún. Wàrà sùnwòn bàbá sàṣùwòn. ومن فضول أموالهم يخرجون كل رجل عليه ṣùgbọ́n tó bá tó gba àlùfẹ́ àmọ́ àwọn wọ̀nyí gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n ṣe torí tọ́lọ́ lọ́wọ́ ní ìgbà ààbò kíláàsì ni ìlànà bí iná ìrọ̀rùn hùwù náà sí àyà àtúntò ìyá ọ̀kàmọ́kọ́lù. ẹ lọ ṣe ẹ padà lọ sọ́dọ̀ àwọn sẹ́yìn ṣe àṣẹ ọ̀rọ̀ kí ní ìfúnṣàṣẹ wà láyé kẹlọ gba ẹgbẹ lọwọ alábi nípa ìdúró alìyẹ jìbú na àìsà èyí kàtà ìjà wọn lè rí àìsàn kankan gbà lọ́dọ̀ àwọn ẹ̀yẹ. tọ́lọ́dẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ní amúsùlùmí kọ́lá àtẹ̀yẹ ọjọ́ gọ́ọ̀bùnà president ló máa sọ pé it is my constitutional duty. it is also constitutional duty right? ọ̀rọ̀ àwọn ọ̀sán òkú sí ìdí ìdí yẹn. lọ́wọ́ ìwọ̀n ìdí yẹn ọlọ́run ló pa wá láti ẹ̀ lọ́wọ́ àmọ́ ọba aládá lórí gbogbo nǹkan tó bá ṣe. ẹ̀rí ni pé ọlọ́run ní sáárì fún ìlànà ìrọ̀sẹ̀rọ̀sẹ̀ ìrún ilẹ̀ òkúrọ̀ ìrọ̀sẹ̀rọ̀ ومن الذين أرهم السماوات والأرض ويستثمر. ẹ sábà máa ń pèsè ẹ yára ẹ ti gbàgbága ẹ ti gbẹ̀lújẹ ìlànà òfìrọ̀bí lè ràn síkò níbi ìmọ̀ wá àforíjì mọ̀jẹ̀jẹ̀ mi tó ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ṣáájú rẹ̀ wá àforíjì. Èyí ò nìkan kọ́ àti àlìjẹ́ náà.

وما أمروا إلا ليعبدوا الله مخلصين له ṣàkóbéèkì wọ́n fi àwọn òṣèré ní àmì àmì ìṣòro ọ̀rẹ́ ìgbàgbàgbà ńlá ní أنعمت علينا وعلى والديك وأن أعمل صالحا وأن أعمل صالحا ترضاه وأصلح لي دين أمتي إني تبت إليك وإني من المسلمين. شمس يا نبي الله. إذن صار يسلمان kọ́ mi bí ń ṣe dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún àti kàánù mẹ́rin pẹ̀sìfíṣà lọ́dún àbí àṣàlàyé nígbà tí kọjá pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ tó kó wọn nínú àwọn mùsùlùmí ẹ ló jà o àrùn ìyá àrùn pẹ̀lú fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ó kan lórí ìwádìí kò ó sọ pa ìpéǹkò ló ti wá ọ̀dọ̀ àwọn sẹ́kúlárì àwọn ìmọ̀nì yóò àwọn ni wọ́n gbé kalẹ̀ nítorí pé wọ́n fẹ́ lé àwọn èèyàn fún ọ́nbí ẹ̀sùn káwọn èèyàn sọ̀rọ̀ bá ọ̀rọ̀ ọlọ́run kan tó báwọn bá tó sọ lọ káàdì náà ṣe kankan torí ọlọ́run wà nípa humanity don't do any yà àwọn ìdájọ́ wọn lórí pápọ̀ for the glory for ẹ́ eh? for the service of humanity ìyẹn náà ò mú oúnjẹ to the glory of God and for humanity kò wọlé báwo ni wọ́n á lè torí ọlọ́run o tó fi ń pa ìyẹn ló pè ní inú kíra ni hiliyatul talibul ilmi ṣáájú òun rẹ̀ sí bàbá òfin ní ìṣe tó sọ̀rọ̀ nípa ẹ̀. wọ́n mú síríkì méjì kan ayọ̀ lọ sí dáadáa lẹ́yìn wọ́n ṣàlàyé pé àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ń jẹ bọ́ ṣùgbọ́n mo rò pé àwọn ń ṣe iná ni wá pé torí tọ́lọ́ àti torí ewu. a ṣe torí tọ́lọ́ àti torí ewu. ó fi lọ ń ṣe àtẹ́síwíà láàrin àlẹ́ ọ́ọ́lì àti kíni àti màmú. ó fi ń ṣe láti pẹ̀lú àtẹ́síyà ìjọba àti ìbádọ́gba equality láàrin adẹ́dà àtẹ̀dá creator and creature pé torí ọlọ́run àti ìgbìyànjọ. lórí tó bẹ́ẹ̀ ṣe yẹ kó ta ní òkun ọlẹ́dọ̀ ṣé èèyàn lè kọ́ ọlẹ́dọ̀ àbàdàn. olóńjẹ́ pé mùsùlùmí ò ní kábàámọ̀ kó o ṣe dáadáa kódà káwọn tó ṣe dáadáa kó náà mọ ohun rẹ̀ ṣe wọn. nítorí pé pípìlẹ̀ tẹ́lẹ̀ kò kúkú torí nǹkan kan ṣe dáadáa ẹgbẹ́ ṣe torí tọ́lọ́. yóò bọ́ọ̀ torí tọ́lọ́ ń ṣe nǹkan ni wọ́n ti pariwo oré níwọ̀n. èyí táwọn kan sọ pé mo ṣoore-ṣoore kò mo ṣoore-ṣoore kò gbè ní ó lọ́wọ́ kan kà ń lómi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lápò ọ̀rọ̀ yóò wọlé nínú ṣẹ̀ríà. àwọn kan tí òjá àìgbàgbọ́ yé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ẹ̀dà yìí tẹ̀ sí ìdáwọ̀ tó wọ́n sọ wọ́n kàn máa sọ wọ́n máa mú orin tí àwa kò kọ́ ẹ̀ wọ́n ṣoore kò gbè ní ó kàǹkà lónìí lóòrò ọlọ́run lè fi fáì lè wọ ọlọ́run tó wò ní jẹ́ kí orí kí mi iṣẹ́ tó ń ṣe àwọn nǹkan báyìí báyìí tó ṣe ẹ̀sán rẹ̀ níláyé láti ẹ̀sán kan yẹn lè láti fi àmọ́. nínú ẹ̀ làdúrà bá ń ṣe bá ń gbé ògbà tó bá lọ sí ní gbogbo àdúrà tí mo sì bá ṣe pátá kò sí tí ó gbà àyà bí mo sì ń tó ní mo ṣàdúrà títí tí owó rẹ̀ kì. àdéhùn wá ń ṣàlàyé ọ̀nà tó lè gbàgbà ọ̀kan nù rẹ̀ ní pé ọlọ́run ọba ó fi ẹ̀sán yóò fi fi ẹ̀sán sílẹ̀ tì wá lọ́gbà ìjọ náà. Báwa àwọn ẹ̀sán yẹn àbí lọ sí tó ti wá wà ní àdúrà tó ṣe láyé lọ́gbà ìgbàgbà ìlọ́wọ́ fi bí ọ̀rọ̀. Lọ́rọ̀ ẹ̀yà lè ṣe oore kó sínú ìròrí ọmọ èèyàn kó mọ̀ sí kò túmọ̀ sí pé oore yẹn lọ́wọ́ kan ìkà nínú rárá. Fàánù ni wọ́n rí ẹ̀yà fàánù máa ń yẹ ṣọ́ọ̀bù. Òṣèré náà, èyí ò ní òní jẹ́ kéèyàn máa banújẹ́ lórí fóun ṣe dáadáa. Torí tó bá tún ti ṣàìsàn ló sì gbé ogun àwọn tí burúkú yẹn kalẹ̀. Tí ẹ bá ti lè máa banújẹ́ lórí dáadáa tó ṣe ẹ̀sán rẹ̀ ló ń fi sọ̀rọ̀ yẹn. من يفعل خيرا لا يعدم جوازيه لا يعدم جوازيه láyé bí hábò lọ́rùn kò tó lọ. ẹgbẹ́ tó sọ náà ẹ bá mi sọ. máa ń yẹ fún àlè lóka yẹra láyé àdáńdá wa sí àbú. láyé bí hábò lọ́rùn kò kẹ́yìn nàmdá àtiwá náà fi. láyé bí ìṣàlàyé fún ẹ sọ pé kò sí dáadáa tí ẹ bá ṣe sí òun ẹ̀sán rẹ̀. yóò fẹ̀sán rẹ̀ àti sọ̀rọ̀ ó ní owó yorùbá tó ní oṣooṣoro kò ní olówó ní o. gbogbo bá ti dáadáa jàwá àti yàtọ̀ kọ́lẹ̀ ẹ̀ bá ti dáadáa jàwá àti yàtọ̀ kò ní kí àtẹ̀kù rẹ̀ rẹ̀ kò ní gbé torí pé ẹ̀sọ́ dáadáa téèyàn bá ṣe kì gbé láàrin èèyàn téèyàn ṣe dáadáa fún àti àwọn téèyàn torí dáadáa. ní ìtumọ̀ ẹni pé bí èèyàn téèyàn ṣe dáadáa sí torí ọlọ́ yóò bá fún àlọ́ ìlú. ìtàn ọlọ́run tó kúkú sọ èèyàn ní ìṣẹ̀kọ̀ ìdí ni ẹgbẹ́ ìjọba gbọ́dọ̀ ṣàwọ̀ mọ́ dáadáa bá a ṣe fún ta ni ọ̀nà wọ́n lọ mú irun ní lẹ́yìn àbùdù lọ́wọ́ àmóhùnsí àti fúláàsì bí ìlà lẹ́ni tó ṣàwọ̀ mọ́ láàrùn fún ọlọ́run àti ìdẹ̀sìn fún nàfà ẹ̀sìn kan pè ní bínú hàmí ẹ̀sìn ìmọ̀ ọlọ́run lọ́kùnrin. fọ́lọ̀ lẹ́yìn tó mọ́ tó sàpọ̀ lẹ́yìn ìyẹn tó pa ní ọ̀nà fún tó pa nye ní ụtọ Àbúrò rẹ̀ lọ tọ́ títí oṣù gbẹ̀rẹ̀ fẹ́ǹsì ìgbà tó wá padà sílé ó wá ráwọn ọmọ rẹ̀ yẹn wá pàbúrò dábì ẹ̀sọ́ àwọn ọmọ tó náà ń lo ohun tí ìyẹjọ́ ọ̀rọ̀ ó dẹ̀ lọ́jọ́ lọ́ nípa mílíọ̀nù àyàn bá ní tó ń ṣe ẹ ò ṣe torí lọ́lọ́ ní rọ́ọ̀lù túbọ̀ bẹ́ẹ̀ kò sóore ẹ lọ́wọ́ ẹ nìyẹn torí ń ní ẹ̀mí ẹ wá ní ó bá àmọ́ díẹ̀ yóò rẹ̀ sí rẹ̀

ẹ̀fà tó ìrọ́jú tó fẹ́fà lọ́wọ́ ẹ̀fọ́ òun sunkún. lọ́wọ́ àfẹ́já ni káwọn ọmọ ẹ̀ lọ sùn ni ó lọ sùn fún mi lórúkọ wọn yóò wà lóun lówó lọ sọ sọ ó lọ́wọ́ àlóhùn sí kọ́lé ó dà láwọn ẹlẹ́mìí ìgbógun ìkọ̀kọ̀ ọ̀fẹ́ wọ́n tó lọ ká ní

ọwọ́ ẹ̀fà tó gbà lọ́wọ́ ah, tó ṣe kó ah, ní àwọn ya ní ọmọ ọmọ máa yẹ wá wà ní àwọn tí wọ́n gbà ní òṣìṣẹ́ ojú ọ̀nà fúnra gọ́ọ̀pù ìyàyà tẹ̀lé ó gbà yẹ lórí tó dúró tó tún padà sọ́dẹ̀ ó wá ń pe orúkọ tó ń jẹ́ nígbà yẹn wá dáhùn pé ah, à ìyá rẹ̀ tí àṣẹjẹ ẹjọ́ ọ̀nà ẹ̀jẹ̀ títì ẹ̀gẹ̀gẹ̀ ló fẹ́ là. ọwọ́ tó bá fún yẹ gbogbo èèyàn ọ̀gá ẹni ni. ọlọ́run wọ́n fi ń ṣàlàyé àkídà tó gbogbo tá a bá fẹ́ ṣe ká ṣe kí ni nítorí ìtọ́lọ́ ọlọ́run يا نساء النبي وبيتنا واستن فأهل من النساء إن اتقيتم فلا تخضعن بالقول فيطلع الذي في قلبه وقلن قولا معروفا. Ọlọ́run tún pàkíyèsí àwọn ìyàwó ànábì kọ́lìdì àtẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ni bá fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin àbí níta kọ́ọ̀nà kọ́ọ̀lá màálùú ọ̀pọ̀ ọ̀rọ̀ tó dáa ní ẹ̀kọ́ ìtumọ̀ ọ̀rọ̀ tó dáa ní pé ẹ mọ̀ sí òun ní ẹ mọ̀ sí òun yẹn padà ẹgbẹ́ wa lọ sí yára ìfúnjẹ tó ní ẹ máa yé díẹ̀ tí ẹ bá ti lọ sí méjì ọ̀sẹ̀ ọ̀nà ẹ mọ̀ bàbá ẹ̀gbọ́n ọmọdé ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́dé.

àwọn ìyàwó àlẹ́bí ìyá ayé ni wọ́n ọmọ òsìlè fẹ́ ya ẹ̀ tẹ̀síwájú. ọ̀pọ̀ ọ̀nà tí ń bá ọkùnkùn lára lẹ́ẹ̀kẹ́bẹ̀rù wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rùn náà فأتم الصلاة وآتيهم الزكاة وأطيعوا الله ورسوله إنما يؤمن بالله ذهب عنكم فسأهل البيت ويطهركم تطهيرا ويعطفن في بيوتكن عشان الغريب أي أوان الذي أكتبه ẹgbẹ́ mọ̀rẹ́ jáde kòkìkò àbá àtúntò múra lè di ọ̀gá nílé àti pé ẹkù yìí máa lé inú ẹ̀ yorùbá ọ̀yọ́ ìbàdàn. ẹgbẹ́ ọ̀kan náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tó ń fi iyán láàrin ọ̀sẹ̀ nígbà tí wọ́n ń kọ́ orin ìjọsìn wọn ò ní mọ̀ pé ìjọsìn ọ̀fẹ́ káwọn lò nínú àwọn orin tí wọ́n ń kọ́ ni kí ni ìtumọ̀ àwọn tó fi lè mọ̀ lò ẹni bí wàá yẹn gangan ní ó orí kíkọ yẹ ẹ̀gbọ́n wa lò ní àbí àyà yẹ tí ń sọ méjì ọmọ sí tù ó fẹ́ ó lè bẹ̀rẹ̀ mo fẹ́ ro àyà thirty three àyà thirty three. ẹni òun tún ní pòfẹ́sà aláró àti tí ẹ gbé inú ilé yín àbúrò ìmọ̀ àwọn ní àti pé ẹ̀sìn bímọ ní. lóṣù tó pé ẹ̀sìn bímọ lè wọ́n rántí orí sí ìyẹn tí ọ̀kan náà sọ̀rọ̀sọ̀rọ̀ tó ní ìyẹn tí wọ́n bá ń gùn ó lè tó ń sọ pé lè lè jìnnà jìnnà àgbẹ̀dẹ́ bá ń yí fìdí mọ́lé wọ́n ṣe ká fìdí mọ́lé mo kọ̀rọ̀ sí oríkì ìyá yẹn ni pé fìdí mọ́lé ìlọ́wù ẹgbẹ́ ní olé látàrí ẹgbẹ́ mo ṣe fún àwọn ọmọ èyí sọ̀rọ̀ lọ bí ó ti dàgbẹ́ pé mo ṣe láti ju ẹgbẹ́ ẹgbẹ́ ní ilé yẹn ìbò lè máa gbé tẹ́lẹ̀ ìlú ilé àmọ́ ilé yẹn kù sí mọ́lé. àwọn náà lè wọ́n ọmọ ẹ̀sìn ó mọ̀ mọ̀ sí sí mọ́lé báyìí. ẹgbà gbogbo ẹ̀ lókì ọkà gbogbo ẹ̀ lókì wẹ́n ilé ní ìgbàgbé orí kí ẹ̀ tó onítọ́kọ́ láwọn ìyàwó wọn máa ń fi yẹn mú ọkọ mọ́lẹ̀ lélẹ̀ yorùbá lọ wọ́n tọ́ wá rí ibi ọkùnrin fẹ́ jáde wọ́n tètè kó lu sínú náà wọ́n ní bó ṣe ló kó yẹn ní ìgbà jìnà jìnà ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́. ọmọ láti bí máa lè rí. Ẹ má fi ara àti ọ̀ṣọ́ níhàn níta gbangba olóòpè ní bàbá ojú ẹwà ara yín àti ọ̀ṣọ́ fẹ̀ẹ́ṣẹ̀ sára ẹ má gbé jáde ọ̀rẹ́ fún bàbá ojú ìjà ìléyà tèlé wúlá gẹ́gẹ́ bí ìfara tẹwà ọ̀ṣọ́nà ìgbà ìwọ̀nà ọkọ̀ lẹ́gbẹ́ tó tó bẹ́ẹ̀ fún òṣùlọ́wọ́ tẹ́ bá wà àwọn onímọ̀ rẹ̀ ó rọ àrùsọ mẹ́yà ó di irun ó sì irun yẹ̀wò ó nígbò ìlẹ̀kẹ̀tẹ́ pé kọ́ wá rí tẹ̀sẹ̀ á rí wọ́n wá ṣe sọjú sọjú ní ilẹ̀ yorùbá jọ kí ní ọmọ wa máa ń ṣe jẹ́ máa ń ya oríṣiríṣi nǹkan sára yẹn pàtó ní gbígbó àdúgbò wọ́n fara yẹn lọ ọba ní ẹyẹ kẹrin mo ti ní ẹ̀jẹ̀ mọ́ṣẹ́ bí ìwọ ẹ̀yẹ jàìní yàtì ìwúlá nígbà náà tẹ̀síwájú wọn ẹ̀dùn ní ọ̀sọ̀ náà ẹ̀yẹ náà ló ti bá àfẹ́kọ̀ọ́ orí ẹ̀dúnbọ̀ ṣọ eré wa sí ọ̀sọ̀ kí ni sì pé bèrè o wọn kàn mọ̀ o. táwọn obìnrin bá lo jìnnìbá ìwọ̀n bá ní wàhálà rí ọdún mọ́. ìwọ̀n bá ti ní kòró ẹ̀ ní oúnjẹ fáwọn náà. gbàdéjọ wà lóde olófà tẹ́gbẹ́jọ́ bá ń lọ ṣọ́ọ̀ṣì. ẹ̀rí pé dressing to kill. ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ kì í fòǹkọ̀ ẹ̀yẹ lọ sákò ìdánilẹ́ ọ̀sán dé lọ́bẹ̀rẹ̀ láti ilé adébọ̀lọ́ ti yẹ kó wọn àwọn sílẹ̀ tẹ́ máa ń bẹ̀rẹ̀ nígbà tí wọ́n lọ fashion parade tàbí àjọ lọ sí beauty contest kálukó wa torí pé ọ̀ṣọ́ wọn yẹ òfò kò sí nínú òfin káàkó pé ọ̀ṣọ́ wọn yẹ wọ́n fẹ́ fi hàn ọ̀ṣọ́ tí wọ́n ṣe ní tí wọ́n pè lọ́ṣọ́ ni tó ṣe pé a ti sí ara tó bá wà lẹ́kọ̀ọ́ nítumọ̀ ọ̀ṣọ́ ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ìlẹ̀kẹ̀ tó wà àwọn àlúùlù wúrà pàǹpẹ̀ ní góòlù sílvà tí ò bá ń pè ní fàdákà àwọn bàbà ìjẹ́ yẹn ni pàǹpẹ̀ ní bronze àti àwọn ìlẹ̀kẹ̀ nínú ìlẹ̀kẹ̀. ìran lọ́sọ̀ ní ìwé lọ́sẹ̀ tí bàbá rẹ̀ láti tí bá sí. Bàbá kan náà àwọn àbá sọ sí ọba kan jẹ jẹ jẹ sì tún jẹ jẹ jẹ Àwọn ṣùgbọ́n ìrìn àlẹ́kẹ́ kan lọ́dọ̀ Yorùbá tẹ̀sí láti gbígba ìyìn lọ́pẹ̀ ní bàbá rẹ̀ àwọn oṣìṣẹ́ tí wà fún mi lórí ìlú. Gbogbo àwọn nǹkan yìí bá a bá kó wọn lẹ̀ kìí ṣe àwọn. Ṣùgbọ́n àwọn onítòbìnrin bá ti wá ń fi sára tó dọ̀ṣọ́ yóò gbò. Ara bá àti kankan sí omi ẹwà tàbí wọn lọ́n ṣe lẹ́nu òní ìbú ẹ̀kọ́ lọ́n ṣe dá tó bá jókòó sí ìgbà ojú ọ̀nà ọ̀wọ́ ìwú yẹn lápò òtúkù pé kó bá rí yàtọ̀ sáwọn ọmú yòókù. ṣé aláwọ̀ ọba aláàgbà tí a jù sọ̀rọ̀ pé máa ṣa àwọn kàkà nínú tọ́lá tó lè aṣíwájú kọ́ ní kò lè bá rí lè kò sọ́ọ̀rọ̀ àlọ́kọ́ọ́lùkù lè bá àlùkù lè sọ́ọ̀bù ọmọ rẹ̀ lẹ́tẹ̀ẹ̀ta yẹn nípa àṣẹ̀dá náà ni. àṣẹ̀dá ẹ tó gbẹ ẹ̀kọ́ yẹn shaping it náà pé tí wọ́n bá ń gbẹ nǹkan ó yàtọ̀ sí ká yà nǹkan fashional nìyẹn but shaping it alùpùpù sọ́ọ̀wé ẹ̀ ń là ọlọ́wọ́ kó mẹ́fẹ̀ ta sójú lọ́gbẹ́ òun ni. Adébí Yusuf Alẹ́sọ̀lá ọkùnrin ni wá rẹwà. Ó rẹwà débi wípé nígbà tí wọ́n ń fi ìyàwó Aziz tí wọ́n fi ń ṣàwẹ́wà wípé ẹ̀wà kan láti ní ìwà tó في المدينة فهم الله والشيطان وقال المستجيب الذين الله العزيز فرائض زكاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهم وأرسلت إليهم وأعتدت لهم متكئا وأعتدت لهم متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم فلما ẹ̀rí ọmọ ọ̀dọ̀ lásán lásán tó fẹ́ kò jẹ́ ah, kò mọ kò mọ rẹ̀ kò mọ rẹ̀ ti di ìyàwó olóṣè wa ń fi ọmọ ọ̀dọ̀ ẹ̀rú, kó mọ wá bọ̀ wàkọ́ọ̀lá wọ́n wá ń sọ pé ipò àtìwọ́tò àbísí tùrọ̀ òun fúnra rẹ̀ mọ̀ ní wá ojú ọmọ àbísí ọmọ olóyè rẹ̀ ń lásán lásán ní wá kókó àmọ́ tó ń gbàgbé pọ̀. ọ̀dọ̀ṣẹ́ ọ̀sẹ̀ mọ́ ọdún tẹ́. ó dá láàmújáre mẹ́tìrú kò lójú. فأما لنراها في ضلال مبين wọ́n wá ibi tẹ́lu wọ́n kò sí ní wípé iná lànà inú àánú àbí ìṣìnà tó hàn gbangba lóbìnrin yẹn wà ọmọ lásán ọkùnrin olóyè òun àtìyàwó onírú ìgbà. Tẹ̀síwájú. Ọ̀rọ̀ bí ìyàbá yìí, ẹ ṣàlàyé ẹ̀mọ́tò ọ̀sọ̀ wà kọ́là lẹ́yìn wa, tó lé tó jẹ́ kọ́là tó lè kọ́lá lẹ́yìn wa tó àwọn obìnrin lẹ́yìn. Ókè ẹ̀lọ́wọ́ tí wàá rọrùn ní ìsìn ẹ̀lọ́wọ́ kí ló tó jẹ́ wà kọ́lá. nísìwàtò fún ọjọ́ wa kọ́ ọ̀la nísìwàtò torí pé aago orin obìnrin jámúwò ti báàlì yẹn nísìwà kọ́lá tí ó yẹ kó jẹ́ náà obìnrin obìnrin tó ní concord agreement agreement of gender torí pé èdè gender lọ́dọ́ tí wọ́n bá mú ọ̀rọ̀ orúkọ wá á sì mọ̀ sí akọni nǹkan yẹn máa ń fún mi. tí wọ́n bá padà sí pẹ́ẹ́lẹ̀ ọ̀rọ̀ orúkọ ti sí akọni wọ́n sọ rúwà àti mọ̀pọ̀ ọkùnrin yẹn yíyà àti mọ̀pọ̀ ọkùnrin yẹn yóò òun náà ní méjèèjì àtọkùnrin àti ẹnìkọ́dé ẹjọ́ kánilára ni jáà ọkùnrin kan dé jáà ń àwọn ọkùnrin tó pọ̀ dé obìnrin kan dé jí iná àwọn obìnrin dé. ẹ̀rọ pẹ̀ méjì bá dé ẹ̀já lọ́wọ́ jẹ́ kìí dàrú yorùbá àwa gbọ́ lápọ́jọ́ orí ní yorùbá ti ọ̀yọ́ ni o tó dé yorùbá àtọ̀yọ́ ni o ọdún kọ́ lápọ́jọ́ orí o àwọn yorùbá ní ìkọ̀kọ́ lápọ́jọ́ orí o bàbá àwọn pè wọ bàbá jòkó ìjẹ̀rí rẹ bàbá nìyẹn o ìjẹ́ tó kọ́kọ́ lọ létí ìwé sẹ́wọ́tì ìdúgbà tó kọ́ ní kàlẹ́ àwọn gbé. wọ́n lọ wọ́n lọ wọ́n bàbá kò bàbá wọ́n ti ọ̀ rẹ̀ o rẹ̀ ti bá wọn bàjẹ́ o. wọ́n á rí pé bàbá yẹn fẹ́ tó rẹ̀ rẹ̀ ni ọ̀tá rẹ̀ tó lè fẹ́ darí. bàbá ọdún jẹun ọdún jẹun o. bàbá wọn ni ẹ wá jẹun ní ìsinmi ìgbà lẹ́rọ títí mo gbà lérò ní pé plural of respect kò sí nínú èdè ẹ̀ sọlá wà kẹjá gbàgbé wọn gbọ́ bẹ́ẹ̀ já bọ̀rọ̀ gírámà lẹ̀ ọ̀làdì bẹ̀rẹ̀ sáré àti ìgbà tí obìnrin yẹn ìyàwó olóyè wa gbọ́ ète wọn tí wọ́n já ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé o báwo náà ipò tó wà yẹn náà ṣé bá ti wà nípò tí ọ̀rọ̀ ìmọ̀ mọ̀gbọ́n náà ṣọlá nù ṣé gbogbo ìran mọ̀ tó wà lórí ipò ni wọ́n ti pa òkú ní o. Òkú náà sọ, wọ́n wá sí ẹ̀kọ́ lánàá nípa ẹ̀rọ ìwádìí. Wọ́n ti ẹlẹ́sìn mọ́ bàbá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìfẹ́ jókòó yìí. Wọ́n ti pa yín, ọlọ́run ni ò pa yín o, ẹ̀ fún mi o. Ó dá bá ti tọ́ sí ìyàbá ti lè wé láwà nílànà yóò sọ ìwé. Ó dá lọ lórí méjì kókó bẹ́ẹ̀ kẹ́kẹ́ sáwọn oúnjẹ tí wọ́n. wọ́n wọ́n gbọ́dọ̀ ẹ̀mí yóò sọ mi ẹ̀mí yóò kù ìwà ló ń sọ nípa lẹ̀ kò jẹ́ lórí ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀rá ṣe ọdún náà ti dé kò tó jẹ́ ní fáwọn pé owó tó ó bẹ́ẹ̀ náà. Wọ́n sọ pé ìwé dàgbà nílé wọn ni wọ́n ti mú. Wọ́n ní ìwé dàgbà nínú ilé wọn ni tí ẹnu kò wípé bí ẹ̀rọ kó fi lè tètè kú lè wo ni lè àbọ̀ àdé àwọn bàbá rẹ̀ ó yóò ti ti fún jẹ àwọn ti pa pa pa pa owó ti rán ní bàbá sọ. àwọn obìnrin bó ṣe wà nípò òní pé kó ní oníkọ́ àwọn obìnrin yóò jẹ. lọ máa ń sọ ọgbọ́n ọ̀rọ̀ yẹn. Mo wọ́n ní ní ẹ̀ẹ́dọ́ ìbùráyìn ní pàlọ́mù gómìnà mọ́sílì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yóò kàkú èsè láti yẹ̀yẹ́ láti yẹ̀ ní sáà láti kó àtùtùbá láti kó tìtùbá láti yẹ bẹ̀rẹ̀. Òkú kàdú gbọ́ kí ló ṣe. Ọ̀rọ̀ tẹ́ tòun lẹ́nu. Ó wá rọ́ṣẹ́ فكتبت لهن متكئا wọ́n ní ó wá pèsè sílẹ̀ fún wa kéde kan náà wọ́n ní ọ̀rẹ́ náà wà á yẹ kí wọ́n tó lọ́wọ́ ọ̀fẹ́ tó mú ní òkú ọ̀pọ̀ wọn mẹ́sùn ọlọ́jà ẹ̀rọ mú ó wá lọ sọ fún ó sì bí wá lọ sí ìsúnfẹ jáde sí àwọn obìnrin yẹn. لَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُمْ Kí ni tí wọ́n rí báyìí tó jáde sí wọn? Àkìbáwọ̀ náà hù. Àkìbáwọ̀ náà hù. Wọ́n ti ga, wọ́n ti tó di pé ẹ́ẹ̀ ẹ̀wà rèé. Wọ́n kọ̀ ẹ́ tọ́ ẹ̀ lọ́rọ̀ ẹ̀mú ẹ̀mú wọn wọ́n rẹ̀. kílódẹ̀ wọ́n tákà wọ́n tù sí ìlà tí wọ́n rẹ̀ ìlà ṣùgbọ́n wọ́n ti ń rẹ̀ ọwọ́ àwọn ẹ̀jẹ̀ tí ń dà wọ́n ò mọ̀. ó bẹ̀ wọlé ní ìkọ̀wé láyé wọlé òkú bẹ́yàn jí ọwọ́ èèyàn lè mọ́mọ̀ tí ọkàn bá sí níbi ìgbẹ́ èèyàn ò ní tètè mọ̀. mi ní lọ bẹ̀rẹ̀ torí àsìkò ṣá. wọ́n bá wọn ná àìdí láti lè tu ọ láàárín ooo. هذا بشر gbogbo ara ọmọ àbá ẹlẹ́rìí ṣe yọ̀wó. Eléyìí kì í ṣe ẹ̀dá abara títí fún èdè wọn fi. Èdè wọn sọ nígbà tí wọ́n rí. Ẹwà yẹn ni wọ́n rí o. ń gbọ́ wọ́n ti rí wọ́n á rí pé kò sẹ́yìn tó má kì í táwọn ojú rí màmá lọ́rọ̀ yẹn ti jáde lọ́rẹ̀ Iná ọ̀nà ìná lọ́lọ́gbọ̀rún parí. Eléyìí ọ̀jẹ́ ìkankan tí kìí ṣe màláìka aláwọ̀lé, náà kí fún ọ̀sárí màláìka. Kìí ṣe màláìka nìkan, màláìka alákùnrin lè lè kàrí. Látara kí ni ẹ̀rọ wà? kí ni mo bá débẹ̀ mo ń sọ̀rọ̀ pé ara tó dúró táàpọ̀ ṣọ́bí tó ṣojú lẹ́yìn tó ṣojú lẹ́yìn ẹgbẹ́ là ń pè ní ẹwà. When it is now adorned eh? or embellished nígbà tá a bá wá ṣe ara yẹn lọ́ṣọ̀ọ́. pé wọ́n ní tàbí nígbà tí a bá wá kun ara yẹn pẹ̀lú nǹkan kan ní àwọ̀ṣọ́ yẹn wọ́n ṣẹ̀ wá ṣe ṣùgbọ́n wọ́n ṣe dúró yẹn bọ́bọ̀ ṣe tó wù wá yẹn ẹwà àwù yẹn tó náà ìyàtọ̀ ń bẹ láàrin ẹwà àtọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìpààrí yóò rẹwà wọn ò lẹ́wà ọ̀ṣọ́ ni wọ́n ṣe olóògbé ní artificial beauty olófà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àsìkò wọn kì í ṣòro ṣe lẹ́wà ṣùgbọ́n àwọn ọkùnrin tó ń wò wọ́n bóyá nínú fíìmù àgbéléwò ó fídíò bóyá nínú sóṣù mídíà lẹ́sẹ̀ rí mọ́tò wọn àti àpò ìwọ̀n níta tí bá lọ fẹ́ wọn tí bá délé irun tó gbé sórí wíìgì tó gbé kalẹ̀ ló tẹ̀ wá rí pé orí rẹ̀ gbọ́ọ́rọ́ ní tàbí orí pọ́ọ́lọ́ àwọn onílò dàbí orí ejò obìnrin ẹ̀gbọ́n méjì ó jábọ́ tó ní ẹ̀jẹ̀ wá rí gbogbo ní lórí ikú ẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ ilé àṣẹ ìhùjọ ẹ̀kẹ́ ti pàkó gbà tó bọ̀. àṣẹ kòtò kan wà ń bẹ̀ kíní àtúkè tí wọ́n kù sómi díẹ̀ tí wọ́n ti fi rẹ́pẹ̀ tí wọ́n ti fọ́ ọ̀hún sábà bẹ̀ pé ó dúró. èjìká tó rò kó dàbí ìpapòrin àṣẹ páàn sójà páàn aṣọ gbogbo ìlú ó dà wọ́n ti fi páàdì aṣọ yẹn wá rò pé géè bó ṣe ló pé méjì káwọn tó fẹ́rẹ̀ bẹ́ẹ̀ tó a rí ìbànújẹ́ wà bá kékeré tó wá kówó lé lórí ní tó ti fẹ́ 20, twenty fifty million thirty million twenty million gígán gbogbo ẹ̀ tó o tún shopping ní Dubai yàtọ̀ zero yóò kàn gbà nípa ni ìjà ó kàn ṣẹlẹ̀ yín gbogbo bí ọjọ́ alóra rẹ kò lè tẹ lọ́rùn ó ta àwọn lébì kan ní sísá flẹ́jì àbọ̀tán sísá flẹ́jì àwọn obìnrin kan sọ nígbà tó tí wọ́n máa gbé ìgbà yẹn àwọn social media ọ̀sìnbẹ wọ́n máa sọ artificial seed bí àwọn obìnrin ti dára débi irun ojú eyelashes tí wọ́n fi yàtọ̀ sí ti gbé o bọ̀ yóò rò pé nature wà ní gbogbo ẹ̀ wọ́n wá sọ iye owó tí kọ̀ọ̀kan jẹ́ gbogbo ẹ̀ ṣe lò ó pan ọ̀yẹ̀wò kò rí bẹ́ẹ̀ tí ó ṣe wá pàṣẹ nínú gbogbo ẹ̀ ìrántí orúkọ àwọn ẹlẹ́sìtì yẹn wọn ò gbọ́ fún àtọ́jọ wọn lè fi ìgbẹ́jọ́ ẹni wọn lọ. wọ́n wò ṣe irú ọkùnrin tó bá ń fẹ́ wọn tó bá délé ìbàlújẹ́ ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n mọ́ bọ̀wọ́ ká ṣùgbọ́n mo máa ń tún ṣéwùdà gbà yóò máa ń ṣeré kò ṣeré kankan mọ́ ó ní lipstick kódà fóun bá ń sùn òun rè parí òun fílẹ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ́ fílẹ̀ tó ń bí ọkọ tó fẹ́ ó rò pé tiẹ̀ ló ṣe kí nìyẹn kóòwù sùn lóòwù tìjú kóòwù lọ́wọ́ adúlù òun lọ́tọ̀. ọlọ́run ṣá ọ̀ṣọ́ yẹn ló mú mi délé àti ọ̀rọ̀ ẹwà tí a kà ọ̀rọ̀ ìsúnpa lọ́bì yìí sùn sí ẹ̀. ọ̀rọ̀ ń kú mi ẹgbẹ́gbẹ́ ẹ̀yẹ́ táyì ń tẹ̀sẹ̀ ṣùkì táyì yọ ṣùkì ètò táyì ṣẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù gbogbo bẹ́ẹ̀ ṣe wíwù gan lórí èmi wà fún àmì lọ́rẹ̀ẹ́gbọ́n wa kọ̀. ولكن لم يفعل bóyá ámúrù mo wá ní kó ṣe yẹn làní ńlá ń yá parí tí ò bá ti wá ṣe é. ẹ̀rù pẹ̀lú ẹ̀wọ̀n lásọ sí. pẹ̀lú kan rẹ̀ lórí fáwọn yóò wá sí ọ̀kan náà àwọn ẹ̀mí yẹpẹrẹ. ṣé ó gbá lómi wà báyìí? ó mọ̀ lẹ́nu. ẹ̀rọ ìtẹ̀lé ó ń tọ́ ìlànà ìsúkù yẹn. ó sáyìn láti ṣe nǹkan méjì. Àkọ́kọ́, ó ń dẹ́rù ba ìṣú. Ó ṣe kí ni, ó ń dẹ́rù ba. Ẹlẹ́ẹ̀kejì, ó ń gbìyànjú láti justify action lọ́dọ̀ àwọn aráàlú. Yẹ kó ń gbìyànjú láti bo àṣírí àìdá tó ṣe lọ́dọ̀ àwọn obìnrin yẹn kò wá fẹ́ tó lè sọ̀rọ̀ mọ́ tó lè gun tó báwọn náà ti ṣe wọ́n gbéra wọn lọ́wọ́ tó òun kò wá máa gbé ẹ̀yìn tó rí náà tó lè fi náà gbéra yín lọ́wọ́ yẹn o àwọn òun kò wá máa gbé kò ní. ẹ̀yìn rí lẹ́ẹ̀kan pé èmi àti ẹ o ẹran dídé ẹran màálù sọ́dọ̀ ẹnìkan tí wọ́n ti dé wọ́n sì ṣe dáadáa wọ́n sì fi sọ́ọ̀tù ẹnìkan wá yọ ẹran kan jẹ́ mbẹ́ òye wá sọ tó jalè wọ́n á ní ẹ bọ̀ àwọn èèyàn yẹn wá dé á ilé ìmọ̀ ta sọ́sọ́ ẹ̀ mbẹ́ mú àti dédé lè ní àbẹ́rẹ́ ti jókòó kalẹ̀ ní ẹ̀yọ́ lè ní jókòó ẹ̀yọ́ òṣìṣẹ́ sẹ́tímẹ́tì rẹ̀ ti ní ẹ̀kọ́ oúnjẹ. a sí alẹ́sẹ́nu rẹ̀ ó gbàgbé pé ó jẹ́ ẹ̀rẹ́jẹ́ ó ní olúwa mi ẹ̀wọ̀n yẹn ló nífẹ̀ẹ́ sí jù tàbí ẹ̀wọ̀n ló wù mí jù ẹ̀wọ̀n tó lè wù ú pé ní oṣù mi ṣe. Wàyílá ẹgbẹ́ pẹ̀lú báyìí kẹ́lẹ́ tó bá yí kúrò fún mi èdè àwọn obìnrin yìí. Ọkùnrin ìrọ̀lú mú ṣẹ́yẹ̀ kúrò lọ́dọ̀ mi. Ọkùnrin ìrọ̀lú jẹ́ mi. Ọkùnrin ìrọ̀lú owó ṣẹ̀ ń sọ́dọ̀ wọn o. Ẹ̀kún ló ń jẹ́ ìyẹ̀fẹ́ tí ìbá ṣe pé ìwọ fúnra rẹ ọlọ́run ló ṣẹ́rí ọkàn òun tàbí ló ṣẹ́rí èyí yẹn fún ọ̀dọ́ òun tó jẹ́ kó ní ìtumọ̀ sóhun. Òun ò bá ṣẹ́rí sí ilé pé òun fì òun bá sì jẹ́ ọ̀kan nínú àwọn aláìní kan. Tó ló jẹ́ pé èèyàn máa ń jẹ lọ́run náà ní láti lè mọ̀tẹ́ṣẹ̀ wáǹtì tí ẹ bá ti wá ń dá a lọ́wọ́ ìyẹn tó máa bẹ lọ láti lè kú bẹ kò sẹ́ni tó ń jẹ èso tó fẹ́ràn ní jíjẹ tí ó gbọ́n jẹ tí ò ní fẹ́ jẹ délẹ̀ tí ó lò jẹ àwọn oṣù ní láì jẹ tó kan kòkòrò nínú ẹ̀. jábínú bàbá ìṣòro lè ṣe olóko ó fẹ́ràn ní jíjẹ ṣé èèyàn máa jẹ láàbọ̀ tí ó sọ̀rọ̀ lókùnrin àti ìbáraẹni kókò tàbí ẹ̀pà ìyẹn lórí ti jù ẹ̀fọ́ ló pa fẹ́ mi ṣàgbé ìwọ kàmá ti sẹ́nu ẹ̀wọ̀n tí ẹ bá jẹ́ ẹ̀sẹ̀ tó pàṣẹ ìgbà ẹ̀ yóò fi fẹ́ dáwọ́ tó. bọ́ọ̀rọ̀ ilé ẹ̀ bá nífẹ̀ẹ́ sí lájẹ́ ṣe ní ìyẹn ọ̀fẹ́ tó bá nífẹ̀ẹ́ sí lóbìnrin. is the most difficult evil to resist from. olóògùn ní owó ìjọba ní ìbàjẹ́ láti olóṣòro jù láti sílẹ̀. ó lè tó máa ń rọrùn àti sílẹ̀ tó bẹ́ẹ̀ bá jalè á dún dé inú ara kò débi ẹ̀gbẹ́ ara kò débi ara kò débi iṣan ara èèyàn bí ilẹ̀ torí pé adùn ẹ̀ pé àwọn oúnjẹ ṣùgbọ́n obìnrin gbogbo owó ara ló ń fi ilẹ̀ yẹn ṣe kò tó ní ṣàlàyé pé kí fún ẹ̀kọ́ lẹ abilékọ bàbá bàbá ọkùnrin tó ti níyàwó lóko bàbá ṣe lẹ́nu pé wọ́n ara kọ̀ọ̀kan yẹn ló fi àtò yẹn tó ara kọ̀ọ̀kan yẹn tó bá yá pé it's not easy ó ní ká ṣe pẹ̀lú lẹ́pẹ̀ ní emotion it's emotional. so ló jẹ́ pé ọ̀rọ̀ náà ti youtube yóò wá instructive èèyàn fúnra rẹ̀ yóò ṣe kí ni ìwé ìfẹ́ náà ẹ wọ́n bá lọ ní ìtọ́nà fún àwọn méje táwọn méje ló wà ní abẹ́ arch òjì arch ló ga àti àná yọ̀ọ́ mọ̀ làbí ìjọ tí ò ní wò ní kàkàkì lọ́wọ́. Nínú wọn, o ní ọjọ́ kan. Bí obìnrin kan tó ẹ́ tó jẹ́ tó obìnrin yẹn ní ipò tó tún wá rẹwà. Ẹ̀wọ̀n sípà méjì. Ṣùgbọ́n ìjọba náà ní ṣúgà woman. Ṣẹ̀fá obìnrin yìí lówó ṣùgbọ́n wọn ò báyìí. Kọ́dà tí wọ́n lọ sọ bí ìmọ̀ fún.

ní wíwá nítorí pé láti wá ipò owó náà tún wá yẹn a tún máa ń ná láti wá ipò ní. ẹ ọ̀dà sáàtún rẹ̀ owó burú pé àwọn èèyàn lè owó ipò gbogbo ṣe láti rí owó yẹn owó yẹn náà tó bá tó rí láti wá ipò yẹn náà. obìnrin bá tó tún wá rẹ̀ wà ìwọ́lẹ̀ jẹ́ ọ̀dọ́ tó wá sí ọdún tó wá lọ Báwo ló ṣe bí? Wọ́n bẹ́ẹ̀ Kò ṣe ń dé pé wọ́n wá bá dàrẹ́tọ̀ wọ́n ṣe ń já àjẹ̀wò lórí ìjà tó kù. ilẹ̀ ẹ̀wà ohun yẹn kẹ́kọ̀ọ́ fẹ́ gbọ́ kan tọ́lọ̀ ń kó ní kápá dáadáa lórí ẹ̀mí ọ́fíìsì ló máa lọ léwu. ó ti bẹ́ẹ̀ sọ àwọn àgbẹ̀ pẹ̀lú owó tó ń lẹ̀ dàrẹ́tọ̀ kò ní. tó gbọ́ ọkọ Well, you are here. I'm traveling next week to Europe and I'm visiting seven countries. You are coming with me. You are coming along with me, right? You can go. <laughs> ọmọ orí arákùnrin òun lọ sí yúrò kọ́ọ̀tù lóṣèlú fẹ́ lọ lẹ́sìn tó tẹ̀lé òun náà ọ̀hún ní ìmọ̀ tó jẹ́sùn àjẹ́sùn lọ́pàá lè ṣe mẹ́fà lọ́pàá ọmọ dàárùn wọ́n tó wá rò pé ibi iṣẹ́ ló dé láìpẹ́ orí ìkọ́lé ló gbé ìmọ̀ plaza tí wọ́n máa ń pe ilẹ̀ business class yẹn lọ́wọ́ àjọkù dání my friend yẹ tó wọ́n ti ẹgbẹ́ ìjìnlẹ̀ but rather we are going to market now we are going to We can't read the language of the moon, or what are trying to get the language? Finally, now we knew about it, so <laughs> the language that. Àná ìwà ni irú ẹni yẹn. Káwọn pé irú àdáàbò alága tí wọ́n tẹ̀ pé wà ó máa fẹ́ olùkó òjìbí tíráàkì kan wọ́n jì í lò jẹ. Pàìlẹ́ àná ìwà ni wọ́n sọ pé rárá mi ò ṣe ìní àpọ̀ fún wa mo ń fáyà ọlọ́run tí ọgbọ́n ọlọ́run yẹn ló wà ní abẹ́ áàjì. gbogbo nǹkan sábà ní táwọn tọ́wọ́ bá ti ń sọ ẹ̀ṣẹ̀ báyìí ṣe báyìí ó fi hàn pé àṣà ìtọ́ máa jókòó síbi nǹkan yẹn láti lọ́fẹ̀ẹ́ kárí ṣe. ó ní àwọn ti pọ̀ nínú àwọn olówó ju àwọn olówó rẹ̀ lọ. tó ṣe ṣàìsàn ọmọ ìfẹ́ ẹni tó bá ti ń sọ rẹ ọlọ́mọdé àárín iná kan tàbí yorùbá ṣe ń wí tó já mùsùlùmí tó ń kírun kí ló fẹ́ mú wọn ní. àpá àrùn gbọ́dọ̀ ló ṣe àwọn wáǹtí míì kálọ̀ tí wọ́n bá wù ni. ẹni tó ń kọrin tó ni o kí ló fẹ́ mú wọn ní tí ò ṣẹ́gun. ìmọ̀ ìṣàbí gbé sọ wípé. wà ń kà tòrọ́ òyìnbó kan náà tó ń sàlọ́ lẹ́nu rúkẹ́ tó ń فالسلب السماء المقلوب عيني يفكره فتاة لا سماه Ẹgbẹ́ àtìkò táwọn ọmọ ẹgbẹ́ ọ̀nà ẹgbẹ́ ọjọ́ lògbà tí ṣùgbọ́n bá ń tó mọ̀. Lè yóò lọ lójú wa gbọ́lá ẹgbẹ́ ẹgbẹ́ wa. Ẹ̀fí rí gan ọ̀pẹ́ ní kọ́lá wọ́n wà ní ojú òjẹ́ táwọn gbogbo ẹgbẹ́ mi. Bàbá ní àdúgbò tó bẹ́ẹ̀ jáwọ́ ẹgbẹ́ lábẹ́ tó ṣùgbọ́n yóò jà sí ní sí láì sí rẹ̀. Ọ̀sùn tó ń tẹ wọ́n sàn ní orí òwe pẹ̀lú ìlú ìgbàlẹ̀. Wọ́n pọ̀ lọ́gbà lórí ìjọ. Ọ̀sùn ẹgbẹ́ ọ̀pọ̀ sọ tí èèyàn bá ní tí èèyàn sọ rẹ kò ní bẹ̀rẹ̀ ní báyìí ó dé nínú fábílì lọ́jọ́ èèyàn tí ò dání ọ̀dọ́ kó bá ti dé gbogbo wọn yóò mọ sí káàbọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé gbogbo lè fi ni ó gbà wọ́n kó sọ rẹ. Ìmọ̀ ìgbà pé ọkùnrin wọn náà orí ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn jìyàn láì fi tó ní yẹn wọ́n tẹ́lẹ̀ kọ́ bá fẹ́ sọ fún mi ah, sílẹ̀ bọ́lọ̀ ṣe bí a ní ẹni lórí làbúwò ẹ tó ní tọ́lọ̀ fún ẹgbọ́n ẹ pọ̀ tó wá lọ jẹ àrùn tó pọ̀ sí jù báwo ló ṣe lè ní tó jà mọ́ ẹlòmí wa ló ṣe lè tẹ́ ó lè nígbà tó fẹ́ di mọ́tírì tó yẹ mọ́ pín láìsí káàkiri ó lè di mọ́tírì pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìlú ìdáyẹ̀lá wọn ó pọ̀ jù. tọ́rọ o ìgbà tó bá di ẹlọ mú ṣé mọ́ọ̀sì ẹlọ mọ́ọ̀sì ìgbà tó bá di ẹlọ mọ́ọ̀sì rẹ ló kù yóò di ẹlọ mọ́ọ̀sì tó bá dé ló ẹnì tó sọ̀rọ̀ lónìí ó ní bàbá yẹn ó ní wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ilé wá sí òkè tí bá ọmọ ọmọ rẹ̀ ọmọ yẹn ẹni tí ó pa mọ̀ ìlú tọ́jú bàbá àgbàjú tí ó yóò fi pàkùkọ gàdàrà tẹ́lẹ̀ ẹgbẹ́ bàbá wọn lọ pa mọ̀ ìlú tó bá ti wọ̀ tó bá ti di owó ṣe léyà ìgbà tí òbí ìní yóò pàkùkọ gàdàrà. òwe aṣá rẹ̀ ní pé ẹni tí ó bèèrè pàdéyà ló ti di ayé bẹ̀rẹ̀. Òwe aṣá ẹ̀mí rẹ̀. Èèyàn kan ní ah, ààrẹ ní òní, káyọ̀ ní eré ìrọ̀ wá ń pàdéyà, ìrọ̀lẹ́ ní ìyẹn mú kọ́kọ́ bẹ̀rẹ̀ òsì kó jáde tí ò lọ ń kọ́kọ́. Ìyẹn tó lè wọ́n bá pẹ̀lú ìwé olé kò pa di òde, tí òde bèèrè àjẹ́ ìbéèrè rẹ̀ ní bọ́dà èyí tó wà lápò nínú ẹgbẹ́ ìlẹ́mì ìṣẹ́fẹ́ padà ní àmì táìmì lọ́nà mi ẹni tí ó jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ á lọ láti kékeré tó yóò máa kọrin. àìsí ìtàn ìdàrẹ́ kan ìṣòro ìtàn táwọn pọ̀ jù sí nínú gbogbo ìlú bẹ̀rẹ̀ òdìdé láyé tí ẹnìkan sọ fún wa lọ́nà ìgbọ̀n ní òdìdé ọ̀dọ́

wọ́n nípa bí ààrẹ èkó ní lọ́kà wọ́n lè rẹ̀ sọ àti ní two thousand and fifteen àwọn ìjọba àjọ wà rù mo ní báwo lè ń ṣe wá lọ́tà ó kàn tó lọ́jà lòún tà lẹ́gbẹ̀ẹ́ oríṣi bó ti dà ní ẹ̀fọ́ ìwé lọ́wọ́dà ó ní ti fọ́ ọjà tó ń ta báyìí ó lò lọ sí fọ́tù tó wẹ̀ máa wà lálàjì tó bá jẹ́ bí ìwé ṣúọ̀ tó bá tó ta kòkó láti àtúnkọ̀kọ̀ wọn mélòó ló lọ́wọ́dà àbáwọn èèyàn méjì fifty twenty thirty forty million kàrẹ́ yìí wa èwo ló lọ ní èwo ló lọ ń múra tí tó àjì kò sí náà àwọn tó ń ní lọ sí bọ́sìtì ẹ̀ máa lálàájì olówó ń bẹ lọ sí ń bá ti rókò ẹlẹ́nu àwọn ẹ̀ èkó yàtọ̀ owó mọ owó tó wá fún ọ láti à kò fún àwọn àti ẹ̀ní kò lọ sẹ́sìn àní kò lọ fún ẹ lọ sí òun lọ. and where is mo ní wọn lọ́wọ́ ìwé kọ́lé àwọn òṣèré ti nílé tẹ́lẹ̀ wọ́n tó lọ ń ṣe ìjì lé wọn pop. wọ́n ti àdúgbò lọ́dọ̀ ẹ̀kọ́ máa wo dáńtì tó lọ yọ àfẹ́gbọ́ ìwọ́n ti kàn sí ẹgbẹ́lẹ̀ ó ti jẹ̀ bí eop yá àwọn eléwo tí ó ti kọ́ àwọn kìnnì kan náà bàbá wa ti ṣe láyé jẹ́ ọ̀sẹ̀ ti pa tìpa tó ti padà sí ìgbè kìnnì kan tó máa ń tẹ̀ náà lò sí káàkiri yẹn ìsá yẹn kó a lọ ṣe sílé yẹn. ìbá sọ̀rọ̀ ní ọ̀lẹ́ láàrin ìbá ti jẹ́ kó tẹ̀ mọ̀ pé wọ́n ló fẹ́ bá.

wà láìpẹ́ tó hàn fún ìyàwó olókòwò ló sì ta gbogbo ẹ̀ gbogbo ọwọ́ tí wọ́n mú ọwọ́ ẹ̀ wọ́n tí wọ́n ti ń jẹ àti sọ́ńsọ̀ mi ó bẹ̀ ní oko mo lọ dáadáa ó

the practical application ó wà kó ṣàlùwà o ọba kó dàbúwà o ìlú yìí ọba kò tó wà dáadáa ó wà ó lọ ọyọ ẹbí tẹsán lóru ìtẹsán ti kọ́ pé a kò gbẹ ẹlòmí ọmọ ẹbí tàbí wà á sọ tàbí àwọn akóńtà ìwà náà wà á lò. We are not even saying we are saying ẹ̀sìn pẹ́pẹ́pẹ́ ẹ̀sìn náà ó ti. Ọwọ́ àkóso apadà ó ti dáadáa. we are stopping there to last up to the come. sọmárì ọ̀rọ̀ wa ni pé à ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó ànẹ́bì ọlọ́run ní sí ìlú wà bàbá ìlú wùlà ẹ ní ìdí ẹwà fọ̀ṣọ́ hàn gẹ́gẹ́ ọ̀rọ̀ ẹwà tó wá wà bẹ́ẹ̀ ló jẹ́ ká padà sọ́dọ̀ àlẹ́bí Yusuf láti ṣàlàyé ìyàtọ̀ síbẹ̀ láàrin ẹwà àtọ̀ṣọ́ tó ṣe wà nínú fúnẹ̀ àwọn ọ̀rọ̀ tó wá jáde nínú ọ̀rọ̀ tó jáde ó bẹ̀ lọ́wọ́ ìná pé gbogbo tó wọ́n bá ti ní ká ló ṣe tàbí tó ní ká ṣe àṣẹ ìtọ́rọ̀ ó fẹ́ fi àdánwò sí fún wa ká mọ̀ bá lè ṣe tọ́rọ̀ ní ká ṣe tàbí ká lè mọ̀ ṣe tọ́rọ̀ ní ká mọ̀ ṣe. lọ́wọ́ ìyẹ̀lọ́wà bí ọ̀rọ̀ àjíjì àwọn lẹ́jì bára ní wọ́n àjẹ́lẹ̀ àti obìnrin tó àpèlé obìnrin tó rẹwà tó tún ní ipò tó wà ní ọkùnrin ibẹ̀ làwọn bá dọ́rọ̀ owó owó ẹ̀rọ tó wá fi yóò Àti aláàzọ́wọ́ ọ̀pọ̀lá ní ọlọ́run yóò lọ. Èyí bá sọ tó bá ló ọ̀pọ̀lọ́run ní wọn. Ọlọ́run tó wà lábẹ́ ẹ̀kọ́. Èyí bá wá wú tí ò bá ló ó wá lọ́dọ̀ àtàwọn wa ṣètò ọlọ́run ṣàkóso wọn. Àtàwọn àtẹ̀lé ọlọ́run kó tún wá ṣe. Ọlọ́run jábá mú mi wọlé ọlọ́run. Ìjẹ kára ló mú wọlé ọlọ́run. Mẹ́ta wa أقول قولي هذا واستغفر لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته